gbà ah, tí mo gbọ́ kọ́ rí fóun kọlù tó pè mí sí online premier show mo kọ́ wò pé online premier show àbí a fẹ́ lọ ṣe program kan online ni àbí a fẹ́ lọ ó yà mí lẹ́nu pé mo kó gbogbo nǹkan ṣáà kàn fọ́nì sí mi not until i'm here today tí mo wá rí i pé in fact èyí téèyàn bá síbílẹ̀ ni ó a lot of things in fact I don't believe pé our Yoruba artists can do something to máa unique totally unique báyìí so come and see faces a lot of faces they are here so mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mi náà wà níbí lẹ́nu so mo appreciate gan inú mi dùn gan inú mi dùn pé mi náà wà níbí Saheed Balogun akọ̀ pè mí torí gbogbo àtijọ́ wà for long time akọ̀ pè pé. Lowry, I want you to be I want you to be here òun ló jẹ́ kí n wà mí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo appreciate inú mi dùn gan so èmi ní kọ́ni ẹ̀kọ́ ni mo wá àpọ̀ àpọ̀ ẹ Bíọ́lá Bukky làwa gbogbo aná làjọ wà ń bí tó yẹ pé inú mi ṣàkọ̀tì ẹ̀dùn pé mo wà ń bí lẹ́nu so lẹ́ẹ̀kan sí màá fàṣìkò yìí màá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pápátá pé ẹ̀yin lè tutori láwòrì ẹ̀yin torí Saheed Balogun wá bí ẹ ríran wòlíì bí lè ní a pọ̀ o kò sí wàhálà o ẹ ṣe thank you god bless you. orúkọ mi ni Bíọ́lá Ayọ̀adé um, aka Caro Mentor brother Saheed is a senior colleague wọ́n jẹ́ èèyàn tí wọ́n nice gan-an wọ́n dẹ̀ máa ń carry àwọn èèyàn along kò ń ṣe èèyàn tó máa ń ṣe ìmọ̀tara ẹnìkan he wants everybody to grow so and um, film industry well adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìyàtọ̀ ń wà as time goes on mo believe pé everything tún máa wà okay torí ìsìn ìfẹ́ ti wà kò sí pé à ah, mi ò sí nínú fíìmù yẹn o so kí ni mo fẹ́ wá ṣe ní premiere yẹn you have to go so that tí wọn náà bá ń ṣe tiẹ̀ àwọn èèyàn á lè wá mo dẹ̀ believe pé iṣẹ́ tí bọ̀dà Saheed ṣe ìdó mi ò sí nínú iṣẹ́ náà but I believe it's a very nice job because he's a good producer Saheed Balogun wọ́n jẹ́ good producer good director and also a fantastic actor. Okay, yeah film mi tó ń bọ̀ very soon mo pè ní Fatan meaning drug addict Fatan so it's a very nice story ó kọ́ wa nípa àwọn èèyàn tó yẹ pé wọ́n ń ṣe wọ́n mu drug kò sí bó ṣe lè sọ pé ó ń jíjà mi ò ń ṣe kíní kan at the end of the day ìparun ló wà nídìí ẹ̀ then mo ní show kan tó lọ́wọ́ sínú tí mo pè ní let's get to know our neighbor so ẹ jọ ẹ máa bá mi wò ó ẹ follow mi lórí Instagram